dìbò, àwa ò ní dìbò fún Peter Obi, ìyẹn party Labour, nítorí pé kò ṣe nǹkan kan fún wa. Ní ìlú Ebonyi, APC ni a máa dìbò fún. Torí ìdí èyí, ẹ̀yin ènìyàn, ẹ wó yáyá, ẹ wó yàyà, ẹ bọ́ síta kí ẹ fi ìbò yín fún APC Bola Ahmed Tinubu ní ọjọ́ ìdìbò. Governor Umahi. Gọ́vnà Ebonyi State ló sọ bẹ́ẹ̀ pé àtìlẹ́yìn APC ni àwọn máa ṣe, àwọn ò ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ Labour torí pé kò sí nǹkan kan tí wọ́n ṣe fún àwọn. Àti pé ẹgbẹ́ Labour jẹ́ ẹgbẹ́ tuntun, mi ò mọ ohun tó fẹ́ kan ṣe fún wọn. Ju gbogbo ẹ lọ, ẹ wo fídíò yìí, ẹ ṣé. Our party in Ebonyi State BC is not Labour Party. we will not vote for Labour Party. We will vote for APC. There is a party that is doing all these things for us. That's the party we vote for. Yes. The states that Labour Party has helped should vote for them. No, be so. The agenda on board for Ebonyi State is Ebonyi State uh, agenda. Now, so you go to tell them when they come to tell you nonsense, ask them, Did you vote for us? Una they hear me? Ask them, Did you vote for us? Is it because na Ebonyi State? Do not look for our votes. Our votes belong to APC. Tinubu started with only one state and used it to liberate his people. We have to liberate ourselves from our brothers and sisters in Southeast. We need it. We need to tell every one of them that we are risen. And don't be apologetic in saying it. Say it with all boldness ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu David Uwuma yìí gómìnà Ebonyi State tí ó ń sọ fún àtìlẹ́yìn àti ìdí pàtàkì tí àwọn ará Ebonyi State tí wọ́n gbọ́dọ̀ ṣe àtìlẹ́yìn fún Bọ́lá Ahmed Tinubu èmi ò mọ èrò tiyín ṣùgbọ́n ẹ mi kọ sísàlẹ̀ ẹ ó dìgbà.